èèyàn pé kí ló jẹ́ sọ dára wò lọ. wàkúrẹ́rù mínísítà kìbáyà ṣàkásọ̀n áwò hálìkọ̀n wọ́n fa àwò lọ. gbogbo ẹni tí máa ń wọ̀nyẹ̀ pé kí lélẹ́yìí jẹ́ ẹlẹ́lẹ́ wọ́rúwọ́ àwọn náà ní jẹ́yàn. afáwa ọjọ́ ti lọ afáwa sàbí má rírà rẹ́wájú ọ̀yá yìí irú ìyá alájà wa mí náà yìí ìyá kí ló pé kó o máa pè é ní mọ́mì káyọ̀ rẹ̀ lè máa fi dáa. kọjú síbi ya ẹ náà tó lọ ìyá àṣìṣe ló tó kọ yìí ìyá àṣìṣe má bínú bí àṣìṣe bá yọ ajá mi náà yìí kò sáà lè bí lọ́mọ. máa pè é ní mọ́mì tẹ̀bí kan lè fàfi láti yọrí ni. mọ́mì látòní lọ mọ́mì. ẹlẹ́kejì níbẹ̀ gbogbo ẹjọ́ bá yọrí àwọn àfọ́ọ̀nì kankan orí bẹ́yìí voice ẹ̀yẹ lóríire kan bí olórí etí mi láàrin lábẹ́ fẹ́ǹsì sọ pé ọlọ́wọ́ tó wà sọ pé mi ò ní wọlé láyé ọlọ́wọ́ tó wà. ẹ̀yin náà má ríra yín kódà kò sásìkò mọ́ kódà ọkùnrin ò gbọdọ̀ ríra rẹ̀ wá sí tí mo ṣe láti bí oṣù kanu mo ń gbé sórí atẹ́gùn kódà má ríra rẹ̀ níwájú ìyàwó rẹ̀ gbogbo ọkùnrin tí mo sọ pé nílé wa Adeleke ni. Adeleke làwa máa ń jẹ́ nílé wa. Ìwọ àsùnjẹ́. Ọ̀rọ̀ mi wá pàṣẹ fún mi ló máa ń bá mi. Ẹ̀rọ ìléwọ́ gbọ́ ọkùnrin tí wọ́n ń lo ìyàwó lòkulò tí ó sọ pé ìyàwó ò jẹ́ gangan wọn ò ní kó owó rẹ̀ ò lè tẹnu. Tó bá tẹnu láàárọ̀ kò ní dalẹ̀. Àbá àti pé ìyàwó jàjẹ́ kọ́. Ẹlẹ́kejì ṣọ́ọ̀tún Asis. Rọ̀ fún àwọn tẹ́ńtẹ̀lé ọ. Gbogbo tí mo kọ kalẹ̀ tí mo fẹ́ sọ kò sí táyì má ríra rẹ wáyé wá rọ̀ sọ́ra rẹ jẹ́ jẹ́ àrọ̀ tó yìí bá jẹ́ àrọ̀ tẹ́lẹ̀ máa jẹ́ jẹ́ àrọ̀. máa lè jẹ́ àrọ̀ kó lè bá àrọ̀. ìyá àbọ̀dà ìyàwó rẹ kò ní kí má mú jáde lórí àwọn bóyá mi ti tún bọ̀. ẹ pariwo ọlọ́run Allahu Akbar níyàwó rẹ̀ yìí bá ṣe dáadáa kó máa ṣe é kọ́ ní bá rọ̀ òròfọ́mù tẹ́ńtẹ́ ní ọkọ̀ lè jẹ ẹlẹ́kẹ̀ẹ́ta níbẹ̀. Azabi, àfààní gbogbo takọ ẹ má bínú ẹgbẹ́ mi sọ fún yín náà mo ní alẹ́ má lọ bẹ̀ àfààní fàyídà mi ṣìtà iṣẹ́ bẹ́ẹ̀ náà hù gbẹ fún gbẹ ni báyìí lọ́nà ṣìtà iṣẹ́ bẹ́ẹ̀ náà hù àbíkí náà sábẹ̀ bọ́lá kẹ́ẹ́. fàyìnfà máa ṣí ìtàrà iṣẹ́ báyìí nà ó. ẹnu tọ́bí àfáà mi bùrọ̀dá mi. fàyìnfà máa ṣí ìtà. ọ̀rẹ́ mi àti gbogbo ẹ̀yọ́ lórí ilé tẹ́lẹ̀. ìfà máa ṣí ìtà. ogun ẹni tó bá fẹ́ ṣàṣejù. àìṣẹ́ báyìí nà ó. tó bá fẹ́ kó àwọn èèyàn lẹ́rù tó fẹ́ sọ wọ́n di bàtẹ́sẹ̀ rẹ tó fẹ́ sọ wọ́n jẹ sí i tọ́fẹ́ máa gbádùn bó ti wọ̀ bí. àìsàn àgbà ìlànà. gbogbo tó bá fẹ́ ṣe tó fẹ́ rí oríire àárín àwọn èèyàn gbà. káàlì kì í ná sàbí kó lókè ná sàyè. káàlì kì í ná sàbí kó lókè ná sàní. káàlì kì í ná sàbí kó lókè ná sàní. Masha Allah. nínú kútùbà kan tí bàbá aṣáwó kí tí wọ́n fi hàn mí. ìgbà tí mo lọ́nu ṣe Ibrahim máa ń tọrọ àdúrà kan bẹ̀ ó wá ní wàhálì kínní fi mu'asharati nasi bi asari ahalaki mo lọ́nu ṣe ó ní tọrọ gbé bọ̀ ó tọrọ gbé bọ̀ ó ní ọlọ́dàkùn kọ́ mi níbo tí ń hùwà tí ń fi rí ẹ̀mí àwọn èèyàn gé kọ́ mi níbo tí ń hùwà tí alágùn ṣíṣe lọ́nà nìkan ni kútùbù ni. ní àṣẹ ọdẹ aláwọ tààlà. sóò nìkan ni gáúsù ni nìkan làfáà ni ó wá gba gbogbo áfíríkà ó tún wá gba gbogbo àgbáyé. Allahu Akbar. èèyàn sàbí nígbà tí mo débílẹ̀ kan tọ́wọ́ pàdé mi kó sọ̀rọ̀ kan láàárẹ̀ ọwọ́ o pass. mo rí gbígbà tọ́ mi ń gbọ́dọ̀ ní mọ́tò ọ sí fìlà rẹ̀. bó o bá sí ìsọ̀bọ̀ pé yá sí. ẹ yá sí fìlà rẹ̀. farabalẹ̀ ọ̀là àlùbáríkà. àmín èyí sọ̀rọ̀ pé sí torí mi náà ń sí fáfá mi. gbogbo ẹni tí o bá tó nǹkan tí bá pẹ̀rẹ̀ ní nǹkan kò ní jẹ́ nǹkan nínú ayé. àfà ẹ fi ìwà kú gbogbo ẹ̀yin àfà gbogbo àwọn ọmọ kẹ́rù gbogbo ẹ̀yin ìyá wa gbogbo ẹ̀yin ìyẹ̀wò rire ẹ̀yin àlùsùà ẹ̀yin bọ̀dá wa ẹ̀yin bàbá wa gbogbo jàmọ́ ìsìlámù àdúgbò tí mùsùlùmí bá ń bẹ jẹ́ káwọn pé ìsìlámù ń bẹ láàárẹ̀ fi ìwà tí àwọn èèyàn lọ́rùn ṣe é pé kí wọ́n sọ ọ́ kíní kan láti kí tó máa lọ àwọn tèmi mọ̀ tó bá ti tó bí aago méjì òru ìní wọn ní ká pa ìsúmẹ́ǹtì ni nítorí pẹ̀lú ní ìdẹnu yàrá tí ó rẹ̀ ẹ́ tí ò gbádùn tí ò bá rọrùn sùn ọlọ́run ọba tó ní yóò bí i pé ẹ tó fi kún àìsàn. gbogbo ẹni tí wọ́n ń pè rẹ́kọ̀dù nílé ìyá wa yìí ẹ bá fọ́ tọ́ wọn ẹ ẹ ẹ dé ẹ dé lẹ́kàn náà ẹ̀yìn ẹgbẹ́ rẹ̀ tóbi kí lẹ́mí. ẹ̀dógúnlẹ̀ ẹ̀dógúnlẹ̀. gbogbo ẹni tí mẹ́nu yẹn ti máa ń pè rẹ́kọ́ọ̀dù. wọ́n ra spíkà lánlá. tí wàá gbé kẹ́ tí wàá gbé kẹ́lẹ̀ sójú ọ̀nà. wọ́n wàá kilẹ̀. kò wá ní pí àlàyé kan àfàwọn òkú ọ̀run bí kò pé ìyọmọ wúrà arúgbó sọ̀lá bí kò máa pé gàdí ẹgbẹ̀fẹ́ yóò wá jọ gbogbo ẹni tí máa ń pè nǹkan nínú ilé. ibi ní ìfọwọ́sọ. tí ò ní jẹ́ kí gbogbo ara ilé gbádùn wọ́n lò ní gbádùn o nínú yàrá kan lẹ́yìn bẹ́ẹ̀ gbogbo ẹni tí mo ń ṣe nǹkan láàrin ilé tó jẹ́ sí pé àwọn èèyàn lè fèsì ẹ tó dúró di pé wọ́n ń retí ẹni tí ó bí mi wọn ò ní bí ó ẹni tí ó bí ó padà bí ó ọlọ́run. àlùsọ́tù lásán náà ní túká. àlùsọ́tù lásán náà ní dàrú. ẹ wálẹ̀ ẹ wà lójú kan náà. ọlọ́run ọláyà Sheikh Ahmad Anafi Al-Mubarak. kó wà sí tẹwà lọ ọmọ tó sẹnu gbọrọ tó yà sínú bánà kí ló sọ fún yín èmi náà ń bá mi wò ọ wà sọ pé wọn ní ká ká ká ju nǹkan mẹ́ta lẹ ìríra ẹni ẹlẹ́kejì níbẹ̀ kéèyàn máa le koko máa wọ èèyàn bó bá jọ̀gá máa le. gbogbo ọ̀gá tí wọ́n ń lu àwọn ọmọ ọ̀dọ̀ bí bàbá mi jẹ́ èèyàn wọn náà ti fà náà wọ́n ti fà náà sàì jẹ́ èèyàn wọ́n náà ló gbé ọ̀gá wọ́n bá tún àwọn tó ń bọ̀ lọ́la ṣe ó ṣe é ṣe fẹ́ kó bàrà wá jẹ́ ẹrú ọgbẹ̀yìn. sọ̀rọ̀